ìgbowó òòṣà ìgbowó òòṣà ìgbowó òòṣà ẹkùn ọkọ fúlàní jẹ́kọ́mọ̀ of yorùbá land májàsọ́lá májàsípò owó bàbá dámì ẹ̀yin ènìyàn wa ẹ bá wa gbé e fún wọn tán ẹ bá wa gbé e fún bàbá wa ìgbowó òòṣà ẹ jẹ́ ká máa rí like and love bàbá wa ìgbowó òòṣà ẹ àdúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ àdúpẹ̀pẹ́ òkun fún àdúró tìyín fún ìran yorùbá torí pé a rí pé ẹ̀jẹ̀ yorùbá òun ló òun ló wà nínú iṣan yín wípé yorùbá ee gbogbo àwọn tí wọ́n ń dú ọ̀hún wọ̀ mọ́ wa gbogbo àwọn tí wọ́n ń dúnkokò mọ́ wa àwọn darandaran àwọn darandaran àníṣe wípé a máa bọ́ lọ́wọ́ wọn abáwọ̀ ìgbòhòṣà àdúpẹ́ lẹ́ẹ̀kan sí bàbá wa a sọ̀rọ̀ kéèyàn bá bẹ́ẹ̀ ni tó bá ti sọ̀rọ̀ a máa bà bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ẹ wògbà tí wọ́n fún wọn ní ọjọ́ méje gbèdéke ní ìgàngán ó mà rí bẹ́ẹ̀ wọ́n sọ pé sẹ́ríkì ìgàngán ọjọ́ méje làwọn fún ẹ àtiwọ́ àtàwọn ènìyàn ẹ ní ìgàngán àwọn ò fẹ́ rí ẹ mọ́ ẹ ti wo tìgbà títí ìwéré ilé ṣẹlẹ̀ ọbẹ̀wọ̀ Ìgbòho ṣà wọ́n ti sọ o tó jẹ́ wípé gbogbo newspaper ló gbé káàkiri àárí gbogbo ẹ̀ ọjọ́ méje gbèdéke yẹn ni seven days ultimatums eléyìí tí wọ́n fún wọn ní ìwéré ilé ọba ìwéré ilé gan àwọn gan ti ń dúpẹ́ ni ọba ìwéré ilé kábíyèsí ẹ ìwéré ilé wọ́n sọ wípé Ìgbòhòṣà àwọn dúpẹ́ lọ́wọ́ rẹ o pẹ̀lú gbogbo akitiyan yín wọ́n láwọn oríṣẹ́ yín ẹ nítorí pé bàbá wa Ìgbòhòṣà <laughs> wọ́n ní ọba ó máa ń fi ọ̀pá àṣẹ ránṣẹ́ ni tá a bá sì ti rí ọ̀pá àṣẹ ọba tá a ti rí báyìí ọba náà la rí àwọn èrò tẹ́ ẹ̀ ń wò yìí ẹ̀yẹ́ ènìyàn wa ìwéré ilé lẹ̀ ń wò yẹn kábíyèsí olúwèrè ilé òun lẹ̀ ń wò yẹn tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ìgbòho-ṣà pẹ̀lú àwọn ọmọ ogun eléyìí tí wọ́n kó ránṣẹ́ tó jẹ́ wípé ẹ máa gbọ́ lẹ́nu wọn nísìnyí tí wọ́n sọ wípé àwọn tó jẹ́ ọ̀gá àwọn gbogbo wọn ni wọ́n ti sọ̀ráǹdì ìlú yìí ìyẹn ni àwọn ọmọ ogun wọn ò wá láti pé ìpínlẹ̀ kan ni wọ́n ti wá o wọ́n wá káàkiri gbogbo ilẹ̀ yorùbá gbogbo orígun gbogbo ibi tí ilẹ̀ yorùbá wà ní nàìjíríà ibẹ̀ ni oníkálukú ti dìde tí wọ́n dìde wá sí ìwéré ilé mo kí gbogbo yín ẹ̀yin tí ẹ dìde tán tẹ́ ẹ sọ wípé ìran yorùbá a gbọ́dọ̀ bọ́ kúrò lọ́wọ́ fúlàní darandaran darandaran mo máa kí yín gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìwéré ilé gbogbo yín ni mo kí o kábíyèsí a kí yín o kí adé kó pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ hey, kí ìrùkẹ̀rẹ̀ kó dán kínní kẹ́sì ọba kó jókòó pẹ́ Elédùmarè á túbọ̀ wà pẹ̀lú wa abáwa Ìgbòho àkìyìn lẹ́ẹ̀kan sí ẹ̀yin ènìyàn wa ẹ bá wa kí bàbá wa Ìgbòho ṣà wípé wọ́n kú iṣẹ́ wọ́n kú ìfọmọ ènìyàn ṣe ǹjẹ́ tí a bá rírú àwọn èèyàn bá wọ̀nyí ní ilẹ̀ Yorùbá kí là ń pè lógun Fúlàní ṣùgbọ́n bàbá wa tí wọ́n dúró tán ọmọ kan bíi one million ni wọ́n a sọ̀rọ̀ kẹ́yìn ọba bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ a sì bá bẹ́ẹ̀ Ìgbòho òòṣà sọ̀rọ̀ àti gbọ́ Ìgbòho òòṣà sọ̀rọ̀ àti gbà àti gbọ́ àti rí i gbogbo nǹkan tí bàbá wa Ìgbòho òòṣà sọ òun lẹ́rí tó ń ṣẹlẹ̀ yẹn o bẹ́ẹ̀ ṣe bá wa ń wò yẹn àwọn tí wọ́n gbéra tí wọ́n lọ sí ìwéré ilé ẹ̀ látọ̀dọ̀ bàbá wa Ìgbòho òòṣà torí pé wọ́n sọ a sì ti sọ fún wa wípé bí bàbá wa Ìgbòho òòṣà ṣe fohùn ránṣẹ́ ẹ rí i pé <laughs> gbogbo ìgboro gan mì tìtì gbogbo newspaper ló gbé wọ́n gbé kákàkiri wípé Igbóhò ṣá ti fún wọn ní ọjọ́ méje o ní ìwérelé o kí ẹ yá wá bí gbà nítorí pé ẹ mọ ẹni tẹ́ ẹ ní o ọjọ́ mẹ́ta bá fún yín tó bá ti pé tẹ́ ẹ bá kúrò ń bẹ̀ gbàdàgbàdà máa gbowó àgbàdo lọ́wọ́ yín bàbá Ìgbòho ṣá wọ́n sì sọ orí bẹ́ẹ̀ ẹ̀yin ènìyàn wa ẹ bá wa tẹ́tílẹ̀ kẹ́ gbọ́ láti ẹnu ọba olúwerè ilé bí bàbá wa Ìgbòho ṣá bí wọ́n ṣe sọ̀rọ̀ tí a sì bá bẹ́ẹ̀

jagunjagun. ó ń ṣá. Hmm. wọ́n ní àlàáfíà ti bẹ̀rẹ̀. àlàáfíà ti bẹ̀rẹ̀. àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo wa fún iṣẹ́. ó ń ṣá tá a bá perí akọgbà máa fi dà lálẹ́ gàràgà ni.

pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé bí bàbá ṣe sọ bí bàbá ṣe sọ ẹ ti bá wa gbọ́ bẹ́ẹ̀ yẹn Ìgbòho òòṣà bàbá Ìgbòho òòṣà àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ènìyàn wa à ń sọ fún wa wípé Yorùbá ilẹ̀ Yorùbá máa tùbà á tùṣẹ láṣẹ Èdùmàrè pẹ̀lú gbogbo ìgbésẹ̀ eléyìí tí wọ́n bá wa gbé ní ti ìwéré ilé yìí bàbá Ìgbòho òòṣà a máa rí yín pẹ́pẹ́pẹ́. ẹ ó pẹ́ fún wa ẹ ó dàgbà ẹ dògbò a ò ní o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo àwa ọmọ yorùbá eléyìí tá à ń jìjàǹgbara fún Yoruba yorùbá a ò ní wá ẹnì kọ̀ọ̀kan wá o nítorí wípé ilẹ̀ yorùbá ó gbọ́dọ̀ tùbà kó nítorí pé ogun Fulani ní ilẹ̀ yorùbá ó lágbára gan ni o ṣe bẹ́ẹ̀ ti ri bẹ́ẹ̀ ìgbà tí bàbá wa Ìgbòho ṣá sọ̀rọ̀ a rí àwọn kan tó sọ wípé ẹ kí ló fẹ́ wá ṣe nílé bàbá wa Ìgbòho ṣá wọ́n lè wà ní Jámánì kí wọ́n máa pàṣẹ wọ́n lè máa pàṣẹ àṣẹ kan ni wọ́n ti pa yìí tó sì ti fìdí múlẹ̀ ara nǹkan tá à ń sọ nìyẹn kábíyèsí tàbí ẹ ṣèyí mákindé tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ láti iye ọjọ́ yìí àṣẹ wo tó ti pa kí ni a rí tí wọ́n ṣe ìgbà kan la gbọ́ wípé wọ́n kó amọ́ tàǹkì wọ́n kó gbogbo ẹ̀ lọ sí ìwéré ilé ẹ bàbá wa kábíyèsí ọba ìwéré ilé ìgbà tí Ṣèyí Mákindé tó kó àwọn sójà wá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a rí àmì ìdánilójú wípé kò tí sí nǹkan tó jọ mọ́ fúlàní ní ìwéré ilé o torí pé gbogbo àwọn kan tá à ń gbọ́ náà ni wípé àwọn olóṣèlú wọ̀nyí wọ́n ní màálù àwọn ọba wọ́n ní màálù wọ́n ní gbogbo ẹ̀ sọ́wọ́ àwọn fúlàní ṣùgbọ́n nílé tí bàbá wa Ìgbòho ṣá tí wọ́n ti sọ̀rọ̀ tí a sì bá bẹ́ẹ̀ yìí gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ̀yin náà ẹ forí korí kẹfùkùn lókun kí ẹ̀yin náà kájọ fọwọ́ wẹwọ́ wọn náà ní ọwọ́ fi mọ́ o ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́ a sì ti dúpẹ́ pẹ̀lú iṣẹ́ takuntakun eléyìí tí bàbá wa Ìgbòho ṣá eléyìí tí wọ́n ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá wa gbé ìgbésẹ̀ yìí nítorí pé àwọn èrò tẹ́ rí tí wọ́n lọ yẹn àwọn kan náà ni wọ́n ni wọ́n ràn wọ́n lọ́wọ́ o torí pé mọ̀ wípé gbogbo àwọn kan bá wọ̀nyí wọ́n máa nílò spiritually o medically o financially o gbogbo ẹ̀ gbogbo àwọn tí wọ́n bá wa ṣe gbogbo ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ dúró tì wọ́n medically spiritually financially gbogbo ẹ̀ kálékalẹ̀ ẹ̀yin tẹ́ bá wa ṣe gbogbo yín pátá ni àdúpẹ́ lọ́wọ́ yín nítorí pé lílọ tí wọ́n lọ síbẹ̀ yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tí wọ́n nílò pátá ni wọ́n kó dání wípé nǹkan tó bá fẹ́ máa gbà báyìí la máa jọ fúnra wa jẹ bẹ́ẹ̀ ṣe ni wọn tí wọ́n lọ yẹn wọn ò túra lẹ̀ o gúdúgúdú ni wọn o tó yẹ pé wọn ò fìgbà kan túra lẹ̀ o ẹ gbọ́ ìgbà tí wọ́n sọ ní yẹn wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wọn gbogbo wọn pátá ni wọ́n ti fọ́n kákàkiri sí gbogbo agbègbè ìwéré ilé àwọn tí ẹyọ́dọ̀ kábíyèsí yìí òun ni àwọn tí àwọn wá táwọn wá jíṣẹ́ bàbá Ìgbòho ṣà àwọn tó kù wọn wọ́n ní wọ́n ti wà kákàkiri gbogbo àwọn igun mẹ́rẹ̀ẹ̀rin ìwéré ilé gbogbo yín pátá la dúpẹ́ lọ́wọ́ yín Elédùmarè àtúbọ̀ bá wa dúró tì yín a ò ní wá yín tì ẹ̀yin ènìyàn wa à ń sọ fún wa wípé Yorùbá nation òun náà nìkan lọ́nà àbáyọ sí gbogbo eléyìí tá a sì ti dúpẹ́ a ní bàbá kan bàbá àrà tó mọ yìí ọmọ kò fi wá ṣeré bàbá àrà tó mọ yìí ọmọ. bàbá wa pọfẹsọ Bánjí Akíntóyè àdúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín fún ìran Yorùbá bàbá wa Ìgbòhoṣà àdúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ yín bàbá wa méjèèjì wọ̀nyí Ọlọ́run á wa dúró tì yín bàbá wa pọfẹsọ Bánjí Akíntóyè ẹ dàgbà ẹ dògbó ẹ fọwọ́ páwó ẹ fèrèkì jobi a ò ní wá yín tì láṣẹ Ìdùmarè ara nǹkan tá à ń sọ nìyẹn wípé ìrìn àjò yìí ìyẹn ni fún Yorùbá nation gbogbo alájọjọ níṣẹ́ ń ṣe nínú rẹ̀ gbogbo apátápátá ni a ká jọ fi ìmọ̀ ká fi ṣọ̀kan ká ní ìfẹ́ kí ìmọ̀ wa kó ṣọ̀kan ká bá a lè débi tá à ń lọ ká gba orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí ìgbésẹ̀ eléyìí tí bàbá wa Ìgbòho tí wọ́n gbé yìí wọ́n sọ ọ́ ẹ̀yin náà ẹ wo ẹ wo ọjọ́ yẹn síra wọn tí wọ́n kúrò ní Kòtónú ọjọ́ mélòó ni síra wọn tí wọ́n fi sọ̀rọ̀ wípé àwọn ò lè máa dákẹ́ báyìí kọ́ máa pa wá nílẹ̀ Yorùbá wọ́n ní àwọn ò lè máa dákẹ́ lọ báyìí kí wọ́n máa pa wá nílẹ̀ Yorùbá a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí i bàbá wa Ìgbòho ṣá wọ́n sì gbé ìgbésẹ̀ wọ́n sọ̀rọ̀ a sì bà bẹ́ẹ̀ gbogbo Fúlàní ìwéré ilé ẹ gba ìlú yín lọ bàbá Ìgbòho ṣà ló ń sọ̀rọ̀ tẹ́ ẹ sì ti rí òun lẹ́ ń rí nínú fọ́nrán yẹn ọba ìwéré ilé àwọn lẹ́ ń wò yẹn kábíyèsí ẹ̀yin lólùfẹ́ wa ee àdúpẹ́ wípé ilẹ̀ Yorùbá ó ti tùbà ó ti tùṣẹ pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ̀yin nìyẹn wa ẹ bá wa pín ètò yìí ẹ bá wa subscribe sórí YouTube channel wa Àṣàkẹ́ TV show gẹ́gẹ́ bí a ti máa sọ fún wa wípé fún ìjàngbara orílẹ̀-èdè Yorùbá Elédùmarè àti ìwà mú ẹ bá wa pín ẹ bá wa fi èròǹgbà títí yín ẹ bá wa tẹ lọ́và láìkì fún bàbá wa Ìgbòho Òòṣà tá a bá mú yes yes lórí ètò yìí ẹ jẹ́ kí a rí lọ́ndà comment section ẹ bá wa kí bàbá wa Ìgbòho Òòṣà ẹ bá wa kí bàbá wa Professor Banji Akíntóyè ilẹ̀ Yorùbá orílẹ̀-èdè Yorùbá ó máa dára fún wa ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá láṣẹ Ìdùmarè ká pàdé láyọ̀ oòdùà gbè wá o.